lẹ́yìn ikú bàbá suebebe ọ̀pọ̀lọpọ̀ ìròyìn ló ti ń lọ lórí íńtánẹ́ẹ̀tì nípa wípé lẹ́yìn ìgbà tí bàbá suebebe kú wípé àgbàlá gabriel kò fẹ́ rìlíìsì bàbá suebebe láti ṣe proper burial arrangement fún bàbá suebebe ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ló ti fẹ́ máa sọ oríṣiríṣi ọ̀rọ̀ sí àgbàlá gabriel àmọ́ lónìí mo fẹ́ fi fídíò kan hàn yín níbi tí àwọn ọmọ bàbá suebebe ti sọ̀rọ̀ tí wọ́n ti address ọ̀rọ̀ yẹn tí wọ́n ti sọ wípé gbogbo nǹkan tí wọ́n ń gbọ́ tí wọ́n ń rí ní orí íńtánẹ́ẹ̀tì nípa ikú bàbá àwọn wípé kò rí bẹ́ẹ̀ o wípé Àgbàlá Gabriel ti fi òkú bàbá wọn lẹ̀ wọ́n dẹ̀ ti ń prepare fún bẹ́ríà bàbá Suebebe wípé ohunkóhun tí wọ́n bá ń rí lórí íńtánẹ́ẹ̀tì kán má gbàgbọ́ wípé olóore ni Àgbàlá Gabriel jẹ́ fún wọn àti wípé aláàánú ni wọ́n pẹ̀lú wípé ètò ti ń lọ nípa burial arrangement bàbá Suebebe ẹ̀yin náà ẹ wo fídíò yẹn kí ẹ lè mọ nǹkan tí à ń sọ nípa ọ̀rọ̀ náà. àwa dúpẹ́ lọ́wọ́ àgbàlá Gabriel fún oore tó ṣe lórúkọ Jésù kò ní ṣiṣẹ́ ṣe o iṣẹ́ ìránṣẹ́ rẹ̀ kò ní díṣẹ́ o kò ní fọmọ jíṣẹ́ ìránṣẹ́ o kò ní fàyà jíṣẹ́ ìránṣẹ́ lórúkọ Jésù gbogbo ẹnikẹ́ni tó bá ń lé ibi nípa tiẹ̀ ọlọ́wọ́ dá padà lé wọn lórí a dúpẹ́ lọ́wọ́ àgbàlá Gabriel gidigidi gan and again fún àwọn èèyàn tí wọ́n fẹ́ mọ́ ba àgbàlá Gabriel jẹ́ pé kò rìlíìsì òkú bàbá Súlè orúkọ mi ni olúwàfẹ́mi adéwùmí ọmọ bíbí inú sùlẹ̀sùlẹ̀ bèbè sọ abẹ́ fi ẹ̀mí ìmoore hàn sí àgbàlá gabriel adúpẹ́ gan fún gbogbo oore ribiribi tí wọ́n ṣe ọlọ́run ní jẹ́ kí wọ́n ṣe oore tó máa kó wọn sínú ìbànújẹ́ àbí ìdánwò mo dẹ̀ dúpẹ́ fọlọ́run pé ó fọwọ́n náà lórí ọ̀fẹ́ pé àgbẹ̀yìn arúgbó wa bọ́ mo fẹ́ kí àbúrò mi náà sọ díẹ̀ nínú àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ a dẹ̀ dúpẹ́ fún everybody dúpẹ́ gidigidi gan lórí àwọn tó ń ṣàánú bàbá àdúpẹ́ fún orí tó ń ṣe fún wọn wọn ní kábàámọ̀ pé wọ́n ṣe ṣoore o àbúrò mi lélẹ̀ mo fẹ́ kó náà um, dúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn kó dúpẹ́ lọ́wọ́ Àgbàlá Gabriel oore ni wọ́n ṣe bàbá aláàánú wọn ni sọ àdẹ ní fojú olóore gúngi ọ̀yà ayọ̀. ẹ káàárọ̀ sàwọ̀ ẹ káàárọ̀ mọ́ a kí gbogbo ilé o lórúkọ jésù òun rere ọ̀tún ìlàlẹ̀ ògùn ayé gbogbo wa. àmín jésù. so n tí a wá fún náà ni pé ká dúpẹ́ lọ́wọ́ àgbàlá Gabriel fún oore tó ṣe ní orí bàbá wa fún ipa tó kó àti àwọn ọmọ orílẹ̀-èdè jákèjádò àwọn ọmọ nàìjíríà rere àdúpẹ́ o lórúkọ jésù ẹ̀yin náà máa ráàánú gbà o. àmín jésù. ìṣẹ̀lẹ̀ wàhálà kò ní ṣẹlẹ̀ nínú ilé yín o àmín jésù ohun rere ayọ̀ ni ó máa ṣẹlẹ̀ nínú ilé yín o àmín jésù lórúkọ jésù gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ náwó àánú sí bàbá ọwọ́ àánú òní tán ná ọ̀rọ̀ yín àmín jésù ọlọ́run ó máa dá padà ní ìlọ́po ní ìlọ́po fún lórúkọ jésù àwa dúpẹ́ lọ́wọ́ àgbàlá Gabriel fún oore tó ṣe lórúkọ jésù kò ní ṣiṣẹ́ ṣe àmín jésù iṣẹ́ ìrànṣẹ́ rẹ̀ kò ní díṣẹ́ o àmín jésù kò ní fọmọ jíṣẹ́ ìrànṣẹ́ o àmín jésù kò ní faya jíṣẹ́ ìrànṣẹ́ àmín jésù lórúkọ jésù gbogbo ẹnikẹ́ni tó bá ń lé ibi nípa tiẹ̀ ọlọ́run dá padà lé wọn lórí àmín jésù adúpẹ́ lọ́wọ́ àgbàlá Àgbàlá Gabriel ní gidigidi gan and again fún àwọn èèyàn tí wọ́n fẹ́ mọ́ ba Àgbàlá Gabriel jẹ́ pé kò rìlíìsì òkú bàbá Súlè Suebebe tó jẹ́ bàbá tiwa ó rìlíìsì ẹ̀. ọ̀rọ̀ lẹ ti gbọ́ yẹn o gbogbo ẹ̀yin tí ẹ náǹfààní láti máa wo fídíò yìí ọ̀rọ̀ lẹ ti gbọ́ láti ẹnu àwọn ọmọ bàbá Suebebe wípé gbogbo nǹkan tí àwọn ènìyàn ń sọ lórí íńtánẹ́ẹ̀tì nípa wípé àgbàlá gabriel ò fẹ́ẹ́ rìlíìsì òkú bàbá wọn wípé irọ́ ńlá ni o wípé àgbàlá gabriel jẹ́ ẹnìkan tí ó gbìyànjú láti rí wípé bàbá Suwe Baby wà láyé lónìí o wọ́n ní wípé àgbàlá gabriel wípé aláàánú wọn ni olóore wọn dẹ̀ ni pẹ̀lú wọn lẹ ti gbọ́ yẹn o tó bá dẹ̀ yẹ pé àkọ́kọ́ yín ní tiẹ̀ wá sórí youtube channel wa ẹ jọ̀ọ́ ẹ tẹ subscribe button tó wà ní ìsàlẹ̀ fídíò yìí a ò ní rí jù báyìí lọ o ẹ ṣé o ó dàbọ̀.